وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد فيا عباد الله الإيمان قول باللسان وإخلاص بالقلب وعمل بالجوارح يزيد بزيادة الأعمال وينقص من نقصها ولا يكمل قول الإيمان إلا بالعمل ولا قول وعمل إلا بنية ولا قول وعمل ونية إلا بموافقة ما جاه به نبينا صلى الله عليه وعلى آله وصحبه وسلم ولذا ينبغي على على العبد أن يكون قوام على نفسه مراقبا لربه مستحضرا قربه منه وأنه يعلم ما يوسوس به نفسه حتى كأنه يرى ربه فإن لم يكن يراه فإن الله يراه ويتلع على سره وعلانيته وباطنه وظاهره ولا يخفى على الله شيئا من أهله قال الله سبحانه وتعالى واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه وقال سبحانه وتعالى يوم تجد كل نفس ما عملت من خير محضرة وما عملت من سوء لو أن بينها وبينه عمدا بعيدا ويهذركم الله نفسه وقال سبحانه وتعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور وقال سبحانه وتعالى وكان وكان الله على كل شيء رقيبا وقال سبحانه وتعالى ألم يعلم بأن الله يرى قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بأحسنات أمثال الجبال التهام بيضاء فيجعلها الله سبحانه وتعالى هباء منثورا أما إنهم إخوانكم ومن جلدتكم ويأخذون من الليل كما تأخذون ولكنهم قوم إذا خلوا بمحارم الله انتهكوها رواه ابن ماجه وصححه الألباني رحمهم الله ẹ̀yàn rísun aláwọ̀bá ẹ̀rí ọkàn ní tí a ní ká mẹ́nubà díẹ̀ ẹ̀rí ọkàn olùgbàgbọ́ òdodo ó ní ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo ṣe wẹ̀ àwọn gbólóhùn tí máa ń jáde lẹ́nu ni àwọn àrídájú àti àṣàyàn tí máa ń wá látinú ọkàn àti àwọn iṣẹ́ tí ara gbọ́dọ̀ mú wá nítorí eléyìí ìgbàgbọ́ ẹ̀dá ìgbàgbọ́ olùgbàgbọ́ òdodo ó máa ń dínkù ó dẹ̀ máa ń ní àlékún bó ṣe jẹ́ wípé tí kọ́rẹ́ǹtì bá lágbára iná máa ń tàn yòò bẹ́ẹ̀ náà ni tí kọ́rẹ́ǹtì bá fẹ́ tó bá fẹ́ wálẹ̀ yóò máa ṣe iná ó máa ṣe ìmọ́lẹ̀ ó máa ṣe bẹ́lúbẹ́lú. Bẹ́lú kọ́rẹ́ǹtì olùgbàgbọ́ òdodo òun ni ìmánu rẹ̀ iṣẹ́ rẹ̀ ìmájí ó lékún bẹ́ẹ̀ náà sì ni ìgbésẹ̀ rẹ̀ jùlẹ̀ tàbí kéèyàn ṣe bàjẹ́ wọ́n máa ń jẹ́ kí ìgbàgbọ́ èèyàn wọn mẹ́hẹ tí ó fi di wípé tí ò bá mójútó yóò dàbí ìgbà tí ò sí ń bẹ̀ mọ́ kò ní í sí tí ò lè dánwò níwà kò dẹ̀ ní í sí tí ò lè sọ lẹ́nu kò dẹ̀ ní í sí tí ò lè rò léròkèrò nítorí eléyìí ẹ̀rí ọkàn olùgbàgbọ́ òdodo òun ni wípé kó máa ṣọ́ ìgbàgbọ́ rẹ̀ ní gbogbo ìgbà ọpọn dandan kí èèyàn máa ṣègbìyànjú lérí eléyìí torí wípé kúlúkúlú inú ọkàn ẹ̀dá kò pamọ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ wípé gbogbo òṣèṣì ìròrí àti sọ̀rọ̀ sí mùsùlùmí ó yẹ kó máa jẹ́ kó dá lérí pé bí ìgbà tí ọba adẹ́dà ń wo òun ni ọmọ ń rò ọgbọ́n tóun sọ. So ó dẹ̀ rí tóun ṣe bóun ọba tiẹ̀ rí ọba adẹ́dà kọ́ mọ̀ pé ọba adẹ́dà káwọn tán Allah subhanahu wa ta'ala ó ń jẹ́ kí eléyìí ó yé wa nígbà tó ń sọ fún wa nínú suratu Ali Imran wípé suratu al-Baqara wípé wa'lamu ẹ mà dájú anna Allaha ya'lamu ma fi anfusikum Allah subhanahu wa ta'ala ọmọ tí ń kulukulu nínú ọkàn yín o ní dáadáa tàbí tàìdá fàdàrúhù ẹ ṣọ́ra fọlọ́n torí ń gbà mí iṣẹ́ ọkàn tàbí kulukulu ọkàn ó ní máa ń fàyà abẹ́dà torí wípé kò gbé ọba adẹ́dà síbi tó yẹ kó gbé sí Allah subhanahu wa ta'ala tún sọ fún wa wípé njọ́ kan bọ̀ o tajidu kullu nafsi ma amilat min khairin mahdara wa ma amilat min su níjọ́ tí yóò kojú ẹ̀dá báyìí gbogbo sẹ́ẹ̀rì tí ẹ̀dá bá ṣe bó ṣe lè wù kó kéré tó ntọ́ bá dẹ̀ ṣe láburú náà yóò hàn kedere ló fi jẹ́ wípé tó bá dijọ́ náà yóò máa sọ pé a ìbá jìnnà sóhun ijọ́ yìí ìbá má ti ṣẹlẹ̀ kí wọ́n lé ọjọ́ ìjìnnà sóhun kọ́ má ti ṣẹlẹ̀ pàápàá torí kò sí tí ẹ̀dá gbélé ayé ṣe bó ṣe léwu kó kéré tó tàbí tó gbélé ayé sọ. So tàbí tó gbélé ayé rò ní èròkèrò tí ò ní di kedere sí òun náà níjọ́nà nítorí eléyìí Allah subhanahu wa ta'ala wa parí àyà yìí pé wa yuhadhdhirukumullahu nafsa òun ọlọ́run ọba o òun kìlọ̀ ara òun fún wa fún àwa ìdá nínú àyà mi náà nínú suratul ọba adẹ́dàá ń jẹ́ yìí pé ya'lamu kha'inata a'yuni ìwòkuwò tọ́dá lórí àgàmbàgebè tí ẹ̀dá jíwò tọ́jẹ́ pé ọkà jíwò ni ọba adẹ́dá màá wọ́n máa tukhfi sudur n tí ń ṣe kúlẹ́kúlẹ́ lọ́kàn tọ́kàn gbé pamọ́ tọ́ yapa sí ti ń sọ lẹ́nu ọba adẹ́dá mọ gbogbo ẹ̀ allah subhanahu wa ta'ala máa ń sọ fún wa wípé wa kana allahu ala kulli shay'in raqiba dájúdájú ọba adẹ́dà ó jẹ́ ẹni tó jẹ́ wípé ń ṣọ́ gbogbo nǹkan kò sí tí ó bọ́ lọ́wọ́ ṣíṣọ́ rẹ̀ allah subhanahu wa ta'ala tún wá fi yé wa nínú suratul alaq wípé alam bi anna allaha yara ṣé wọn pé ọba adẹ́dà ọka gbogbo nǹkan ní wíwò ní eléyìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó wá fi ń ṣe ìkìlọ̀ fún wa kí ni ìkìlọ̀ náà á ó ní dájúdájú mo mọ àwọn kan tó jẹ́ wípé wọ́n wá sí gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama bí pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ó tóbi bí òkè tihama ti ń bẹ ní Yemen òkè náà tóbi pọ̀ iṣẹ́ rere wọn tí wọ́n ń gbé wá níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama yóò tóbi tó bẹ́ẹ̀ tọ́jẹ́ pé tá a bá fojú wò ó inú kẹlọ yẹ kí wọ́n wà torí wípé wọ́n ṣe gbìyànjú láyé ṣùgbọ́n o bíṣẹ́ ìṣe tó yìí òjíṣẹ́ náà sallallahu alaihi ní a fọyẹja'aluha Allahu haba mansura ọlọ́run ọba ọ̀fọn iṣẹ́ ìkànnì Bi eérú kò ní wúlò fún èèyàn ní wípé kò ní jèrè iṣẹ́ rọgọrọgọ tó mú wá sí gbangba jọ gbìndé alikiyama òjíṣẹ́ náà sàásánà wa ń tẹ̀síwájú àwọn tí mò ń sọ̀rọ̀ ọ̀hún yìí àwọn ọmọ ẹ̀yà yín nínú gbàgbọ́ òdodo òjíṣẹ́ lọ́sọ̀ọ́sọ́lá ní wọ́n min jildatikum ara ẹran yín náà ni ara yín náà ni wọ́n òjíṣẹ́ lọ́sọ̀ọ́sọ́lá tó wá fi kún fún wa wípé wa ya'khudhuna minal layli kama ta'khudhun bẹ́yìn náà yìí ṣe é sùn lóru látara wípé kẹ́ ẹ máa ṣe pẹ́pẹ́ ń furu fún ọba adẹ́dà ní dídìde lóru àwọn náà ń ṣe bẹ́ẹ̀ bọ̀dkínlọ́fàá tó fi jẹ́ wípé iṣẹ́ wọn ò wúlò fún wọn jọ gbìndé alkiyama torí wípé wọn ò ní conscience wọn ò wọn ò máa jẹ́ kí ẹ̀rí ọkàn wọn kó máa ṣiṣẹ́ ń gbogbo ìgbà látara wípé kí ni idha khalaw bi maharimillah tó bá ti di wípé wọ́n wà ní kọ̀rọ̀ ẹnìkan kan ò rí wọn wọ́n á máa gbàgbé wípé ọba adẹ́dà ń rí àwọn wọ́n wá talu ntí ọlọ́run ọba ṣe léèwọ̀ ló ń mú táà fi ń rí nínú àwọn ọmọ ẹ̀yà kìí ṣe pé kò kéwú kìí ṣe pé kò mọ̀ pé èèwọ̀ ni kìí ṣe pé kò mọ̀ pé ìyá ọlọ́run ọba ń bẹ fún nígbà tí ò lè súnmọ́ ọkùnrin ẹgbẹ́ ẹ̀ mọ́ ó ń súnmọ́ ìyàwó rẹ̀ nínú ilé ìyàgbẹ́ subhanallah òjíṣẹ́ lọ́sàn asílám kìlọ̀ ilé ó ní ẹgbọ́ yé dáadáa o allah subhanahu wa ta'ala ó ti fi àlàálẹ̀ fún ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ òdodo láti jẹ̀gbádùn látara àyàwó rẹ̀ ẹ lè gbáwájú wọ̀ ẹ lè gbẹ̀yìn wọ̀ ẹ lè tọ́ bí ọ̀bọ ẹ lè ṣe oríṣiríṣi ká fi bá a mọ̀ wípé gbogbo àwọn oríṣiríṣi methods yìí kì í ṣe ń tọ́pamọ́ fún ta ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ṣùgbọ́n o gbogbo ọ̀nà tẹ́ bá gbà wọ́ ibi tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ni kẹ́ ẹ wọ̀ o ẹ má wọ̀ bòmíì torí ìyà tí ń bẹ fún à ń bẹ ọba adẹ́dà kó jẹ́ kí ìgbàgbọ́ wa. kó kọjá ẹnu kó rinlẹ̀ lọ́kàn kó dẹ̀ lápá látara ṣẹ wa pẹ̀lú eléyìí lọ́lọ́run ọba máa fi kún olùgbàgbọ́ òdodo lọ́wọ́ ló fi jẹ́ pé gbogbo bí wọ́n bá ṣe lè wù kí wọ́n kéré tó láwùjọ ọba adẹ́dà máa ń wà pẹ̀lú wọn gbogbo òkè ìṣòro tí wọ́n bá kojú ọba adẹ́dà máa ń sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين يا عباد الله أن ابن عمر رضي الله عنهما قال قال صلى الله عليه وعلى آله وصحبه وسلم ثلاثة مهلكات ثلاث مهلكات والثلاث منجيات والثلاث كفارات والثلاث درجات فأما المهلكات فالشح متاع وهوى متبع وإيجاب المرء لنفسه وأما المنجيات فالعدل في الغضب ورضا والقصد في الفقر والغنى وخشية الله في السر والعلانية وأما الكفارات فانتظار الصلاة بعد الصلاة وإسباغ الوضوء في السبرات ونقل الأقدام إلى جماعات وأما الدرجات فإطعام الطعام وإفشاء السلام والصلاة بالليل والناس النيام وعن أبي الدر ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق, وخالق الناس بخلق حسن وعن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال احفظ الله يحفظك احفظ الله تجد تجاك وأن أسامة بن الشريك أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال ما كرهت أن يراه الناس منك فلا تفعله بنفسك إذا خلوت رواه ابن حبان وحسنه الألباني رحمه الله láti ọ̀dọ̀ akíkanjú ni nínú àwọn àrólé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ibn umar láti fún wa ní oògùn tí ó jẹ́ kí ọkàn wa dúó déédéé lójú ọ̀nà tí ó jẹ́ kí ẹ̀rí ọkàn wa kó múnádóko ní gbogbo ìgbà ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam sọ báyìí pé nǹkan mẹ́ta yìí máa mú kí èèyàn ní rí ìparun kọ́lọ́hún ọ̀yà ọ̀yà parun ó ní nǹkan mẹ́ta í máa mú kí èèyàn yege kéèyàn jèrè ó ní nǹkan mẹ́ta í máa fúnyàn ní àfọ̀mọ́kù nínú ẹ̀ṣẹ̀ nǹkan mẹ́ta sì wẹ̀ ó máa mú kéèyàn gòkè àgbà ó ní nǹkan mẹ́ta àkọ́kọ́ tí máa mú kí èèyàn rí ìpanu fàṣíhùmùtà kí èèyàn ya ahun débi wípé ntọ́ yẹ kó náwó sí. Si kó mójútó nínú àwọn ọ̀rọ̀ ara rẹ̀ tàbí tọmọ tàbí tìyàwó tàbí tẹbí kìí sí pé kò sí ọwà ṣùgbọ́n ó wo wọ́mà wàháwà mọ̀tẹ́bẹ̀ àti ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu kéèyàn ródòdó ńlẹ̀ kéèyàn ró tìtọ́ ńlẹ̀ kó má mú lò kó wá máa tẹ̀lẹ́fẹ̀ẹ́nu wọ ìjábọ̀ mọ́rin ibi náà jọra rẹ̀ lójú. No nǹkan mẹ́ta yìí ìyí máa ń fàpá ń bá ẹ̀dá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wa sọ yìí pé kí ni wàá máa kóyàn ayọ̀ nínú irú nǹkan báyìí fẹ̀lẹ́ adlu filọ́gọ́dẹ buwarida gbogbo ìgbà ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan lè ṣẹlẹ̀ kó bínú nǹkan dẹ̀ lè ṣẹlẹ̀ ńgbà míì kó yọnu kínú rẹ̀ ó dùn kó ní déédéé nígbà tí ń bá ń bínú kọ́ má jẹ́ kó tàun kó tí òun lè kọlu ọgbà ọlọ́run ọba níbi ọ̀rọ̀ sí àti níbi ìṣe sí àti níbi ìròrí kí nǹkan ṣẹlẹ̀ mùsùlùmí ò sọ wípé níbo lòun ti kó eléyìí ta lòun ṣẹ̀ torí wípé kí ni kí lọ́ba adẹ́dà sọ kul lan yusibana illa ma kataba Allahu lana. nǹkan kan ò ní í ṣẹlẹ̀ sí a o àfi tí ọlọ́run ọba ọba adẹ́dà tọ́ba ti kọ fún wa mùsùlùmí nǹkan ò ní í ṣẹlẹ̀ kó wa máa fi tì síbòmíì àyàfọ̀dọ̀ ọba adẹ́dà Allah subhanahu irori ta'ala ìròrí mùsùlùmí ìṣọ̀rọ̀sí rẹ̀ àtìṣesí ọgbọ́dọ̀ jẹ́ kó yẹjú lórí eléyìí ní gbogbo ìgbà. òjíṣẹ́ náà sàlá sàlám ní nǹkan kejì tí tún máa ń fàkóyọ fún yàn ó ní wàlkọ́stù fìlfọ́kùrì wàlgínà kéèyàn máa ní déédéé ìwọ̀ntúnwọ̀nsì nígbà tí ó bá fẹ́ há tàbí nígbà tí ọlọ́run ọba bá ṣe ní gbẹdẹmukẹ fún yàn ìyẹn ni wípé ká ṣọ́ra fún ìná àpà níta ní bùkátà sí kákan má máa náwó sí i nígbà tí ọlọ́run ọba bá kẹwàá pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí ó bá wá fẹ́ hánà ká má bara jẹ́ kọjá àlà bí ìgbà tó jẹ́ pé àwa ń rojọ́ ọba dẹ́dà ká wípé ẹ̀tún wo ní tó tún sí o mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí kí wọ́n á ní nǹkan kẹta tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálà sọ pé máa mú yàn rí àkóyọ wa khashiyatullah fi sirri wal alani ìpáyà ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba kíkọ̀rọ̀ ẹ̀dá olùgbàgbọ́ òdodo àti gbangba rẹ̀ kó dọ́gba pàápàá jùlọ a fẹ́ kíkọ̀rọ̀ rẹ̀ kó yàn kó yè kooro ju gbangba rẹ̀ lọ èyàn ní wípé àwọn dáadáa tó jẹ́ wípé èyàn ò tiẹ̀ lè ro kankan pẹ́ẹ́dá lè ṣe ní gbangba òun ń ṣe ní kọ̀rọ̀ a máa mú àpèjúwe eléyìí wá gbogbo gbà pẹ̀lú Siddiq akbar abubakar siddiq radiyallahu anhu bó ṣe jẹ́ amirul muminin tó nígbà tó wà lórí oyè orogún rẹ̀ nídìí iṣẹ́ rí umar bin khattab ó ní táwọn bá ti kásùbà tán yóò pòórá yóò sáré máa lọ bìkan níbo ni máa lọ òun wá ní kóun ó tiẹ̀ tẹ̀lé ń jọ náà arúgbó kan wà nílùú Madina òun ti máa ń wò wípé arúgbó yìí ò ní ẹni tí ó ràn lọ́wọ́ lórí gbogbo inú iṣẹ́ ilé so òun máa ń lé kọjá yìí pé òun ó túnlé rẹ̀ ṣe òun ó wáyọnu ọba adẹ́dà látara ṣe khidma fún arúgbó yìí but gbogbo ìgbà tó ń bá ti débẹ̀ òun ó rí i pé wọ́n ti ṣiṣẹ́ yìí kí ló lè fà tá a lólu ààrẹ ló ń bá ń tẹ̀lé lẹ́yìn ìgbà tó ń débẹ̀ òun rí i pé Abubakar Siddiq rọdíàlà anhu òun ló ti lọ́ọ́ ṣe gbogbo nǹkan yìí ìgbà tó ń débẹ̀ ó ní a ìwọ náà ní ọ̀jẹ̀ òun rí i wípé kò sí nǹkan dáadáa kankan tó ń sọ pé òun ó lè àfi kó o ti gba wájú òun débẹ̀ a olórí ni tó bá yànyàn lọ a sọ pé òun ó gbìyànjú ṣùgbọ́n kò fi í lẹ̀ kò sọ wípé òun ó ràn ẹnìkan kan lọ òun fún ara rẹ̀ ní í ṣe torí pé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní sọ̀nàìhùn ma'aruf ìmá ṣe dáadáa ó ní taqi halakat wa afat wa sayya kéèyàn máa gbìyànjú láti máa gbé ẹ̀wù láti ṣe dáadáa wọ̀ fún ara rẹ̀ ìyí máa lé aburú dànù fún yàn kèé jẹ́ kéèyàn rí ìparun kèé dẹ̀ jẹ́ pé káburú ó ṣẹlẹ̀ sí yàn àṣẹ òde ṣáyìn youth cup nǹkan kan la máa fi rántí nǹkan arábìnrin kan ní ru Riyadh ní Saudi Arabia ó ní àrùn tí gbogbo àwọn oníṣègùn ti sọ wípé wọ́n ń kàn fún un ni anytime ni ó jáde láyé kò wá sí ẹni tí ó ṣe ìrànlọ́wọ́ tí ó mójútó torí gbogbo àwọn ọmọ ti dàgbà wọ́n dẹ̀ ti jáde wọ́n wá gba ẹnìkan láti Indonesia wípé kó máa mójútó ìyá yìí ìyá yìí pé ẹni tí wọ́n gbà wá gbogbo ògbà kèésẹ̀ kan kèésẹ̀ méjì kèésẹ̀ mẹ́ta lóòjọ́ yóò kó sínú toilet yóò pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ ah, ah, wàhálà ṣe wá kọ̀ báyìí ló bá pè jókòó kí ló dé arábìnrin bá bú sẹ́kùn kí ló fà á ó lóun ṣe ẹ̀bí máa ń lu àwọn ni torí pé kò sówó lòun fi ní kóun ó gbaṣẹ́ yìí tọ́yàn bá ti kún tó fẹ́ mọ́ lára lòun máa ń sáré wọ toilet láti lọ fún dànù ìyá ìbá bu ẹkún kí ló ṣe ọkà iye owó tí ó gbà lọ́dún méjì ó kò lè lọ́wọ́ ó ní padà sílùú yín lè tọ́mà rẹ̀ tọ́ ọ bá tọ́mà rẹ̀ tán tọ́ ọ bá tún fẹ́ padà wá lẹ́yìn ọdún méjì kó pè wá a ṣètò bó ṣe padà wábi yá Ibadallah kò pẹ́ tó ṣe léyìí tán wọ́n gbé lọ sọ́spítù wọn ò rí àpẹẹrẹ nǹkan kan tí ń ṣe mọ́ ló fi jẹ́ pé òjíṣẹ́ sallallahu alaihi wasallam ọ sọ yìí pé sàrà àṣìṣe ìmá ṣe dáadáa ìmá mú kí ọba adẹ́dà kó gbé aburú kó gbé fòyàn ro nínú ẹ̀kọ́ tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó tún kọ́ wa láti fi jẹ́ wípé ká máa ṣọ́ conscience wa láti protect conscience wa kí ẹ̀rí ọkàn wa lè bá a máa múnádóko ó ní ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi tó sọ yìí pé taqullah haythuma kunt gbogbo ibi tó o bá wà mọ̀ pé al ìjẹ́ ẹrú fún ọba adẹ́dà ọ wà lórí rẹ̀ máa pa òfin ọba adẹ́dà mọ́ torí pé tó ń bá ti ń pa òfin ọba adẹ́dà mọ́ ní gbogbo ibi tó ọba wà ọba ọdọ́dà ò ní í dá ọ̀dá tiẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ asílà wà fi mọ́ báyìí ó ní wattabi sayyi'atal hasana tó ọba ti ṣiṣẹ́ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni tètè wá nǹkan rẹ̀ kan láti fi ṣe pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú rẹ̀ kó fi lè bá a pa ṣiṣẹ́ yẹn rẹ́ èyí tó kéré jù bẹ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám fún wa kí ni ó ní ká ṣàlùwàlá ká múná fúlàrá ká méjì wá ká ṣe tọ́wọ́bà ìwọ ọlọ́run ọba mo ti ṣe mi kì í ṣe ìyẹn nìkan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám wa sọ wípé náà sàbẹ̀ asan tó ń bá ń bá àwọn èèyàn lò bá wọn lò pẹ̀lú ìbálòpọ̀ dáadáa torí wípé kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám sọ wípé. nínú tí máa tẹ̀wọ̀n níwájú ọlọ́run ọba nínú ṣéèyàn níjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama téèyàn fi máa jẹjà téèyàn máa fi jèrè lẹ́yìn kéèyàn tẹ̀lé ṣe ìgbàgbọ́ ó ní ìwà dáadáa tí gbogbo àwọn pé ah lágbájá ẹni rere látara bẹ́ẹ̀ ọba adẹ́dà ẹ̀rí tí wọ́n ń jẹ́ gbẹ̀yàn pẹ́rí ẹni rere kò ní lọ lásán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n á a ọlọ́run ọba nípa àdì rẹ nípa àwọn tó ṣe lọ́rùn àyàn wípé ká mú wá nípa bá ń ṣe ń bá ọmọ làkejì lò tọ́m bá ń ti ń ṣọ́ ìwọ ọlọ́run ọba lérí kì í ṣe lẹ́yìn nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó wá ń sọ lẹ́ẹ̀kejì sí ṣọ́ ìwọ ọlọ́run ọba sẹ́ tó ń bá ti ń ṣọ́ ìwọ ọlọ́run ọba tẹ̀jídé ò tẹ̀jẹ́ àgbà ọ máa rí ọba adẹ́dà yóò máa ṣe pẹ̀kí rẹ̀ kí pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà tí ọba ti ní bùkátà sí Allah subhanahu wa ta'ala ń jẹ́ kílẹ̀ yíya nínú tíra alákùnlé al-Qur'an al-Karim ni wa man yattaqillah yaj'al lahu makhraja wọ́n yarzuqhu min haythu la yahtasib ẹni tó bá páyà ọlọ́run ọba látara wípé ń pa òfin rẹ̀ mọ́ gbogbo òkè ìṣòro tó bá wà ọlọ́run ọba ó jẹ́ kó rí àkóyọ yọ́dẹ̀ kẹ lọ́nà tí ó mà kì í ṣe lẹ́yìn nìkan òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lám nínú tó kọ́ wa wípé a lè máa lò kí ẹ̀rí ọkàn wa ó lè bá a máa fi múnádóko ó ní màkàrà tàn yàrá ayọ̀rọ̀hùn nurse mink ntọ́n bá ń kórìíra pé ah mi ìfẹ́ káwọn èèyàn bá mi nídìí nǹkan yìí fala taf'alu bi nafsika idha khalawt tọ́ ọ bá wá dá wà níwọ nìkan má dán wò ntọ́ jẹ́ pé tọ́ ọ bá dán gbangba ojú ó tì ọ́ pẹ̀lú rẹ̀ tọ́ ọ bá wà kìí. pẹ̀lú ìtàlù òfin ọlọ́run ọba ní kọ̀rọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. nasalala subhanahu wa ta'ala fi ilal khairat wa tarkal munkarat wa hubbal masakin wa nasalu subhanahu wa ta'ala an yarzuqana imanan da'iman wa qalban khashiyan wa ilman nafiyan wa yaqinan sadiqan qumu li salatikum yarhamukum